alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa ashabihi wa alayna ajma'in adúpẹ́ fọlọ́run bá allah àṣekẹ́ àtìgẹ́ fanabu muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àtìgẹ́ yìí kó máa bá àwọn ará lé wọn àtàwọn sàhábà wọn àti gbogbo mùsùlùmí tó ń tọ ìlànà wọn títí di ọjọ́ ìgbéda alkiyama èyí ni ìtòyìn hadi nabi ìmọ̀nà nabi tó ń dé tí ìgbọ́ yín àwọn fọdílà tó sheikh abu mus'ab ibrahim nusali ọ̀gọ̀nìjà afidhahumullah wa ra'ahum wọ́n ti wà níkàlẹ̀ láti tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ wọn lórí asma'ullahil husna wasifatuhul uliya àwọn orúkọ ọlọ́run ọba àlá tó fi ń rẹwà jùlọ àti àwọn ìròyìn ẹ̀ tó fi ń ga jùlọ àbí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala kò ṣe wá ní àǹfààní pẹ̀lú rẹ̀ bismillah. alhamdulillah alqadir alqahar. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وعلينا أجمعين أقول فون ولون أباتي يتون سوادي dédé àsìkò yìí kọlọ́wọ́n bá aláà kọmọ́sá àgbà ọpẹ́ wa eléyìí èyí tí a pe àkọlé rẹ̀ ní asma'ullahi al'usna wasifatuhu al'uliya ìnígbàgbọ́ àti ìníìmọ̀ nípa àwọn orúkọ ọlọ́wọ̀n ọba èyí tọ́rẹwà àti àwọn ìròyìn ọlọ́wọ̀n ọba èyí tí ó ga jùlọ tí a bá gbàgbé a rí pé ní àná à ń bẹ lábẹ́ òfin alákọ̀ọ́kọ́ nípa orúkọ yìí òun náà là ń sọ lọ́wọ́ tí a pe òfin ìyẹn ní asma'ullahi ta'ala kulluha husna àwọn orúkọ ọlọ́wọ̀n ọba pátápátá gbogbo ẹ̀ ní tọ́rẹwà kò séyìí tí ọ̀rẹwà nínú ẹ̀ kò sì séyìí tí ó lábùjẹ ìjẹkù nínú gbogbo àwọn orúkọ yìí tá a bá gbọ́ orúkọ ọ̀kan nínú orúkọ ọlọ́wọ̀n ọba kámẹ̀ kí gbogbo àwọn ìròyìn àwọn nǹkan tí ń bẹ lára orúkọ yìí náà ló pé sí ọlọ́wọ̀n ọba àlá tí ó sì síbì kankan tó fi bẹ̀ ní tó fi ní ìyẹpẹrẹ àwa mú àpèjúwe wá fún àwọn kọ̀ọ̀kan nínú àwọn orúkọ ọlọ́wọ́n ọba tèmi àti yín náà nì tí a bá wo àwọn àlàyé tá a mú wá lábẹ́ àwọn orúkọ yìí àti àwọn ìtumọ̀ tí ń bẹ lábẹ́ rẹ̀ a má mọ̀ dájú pé a lóòótọ́ àwọn orúkọ yìí ọkọ̀ tó dáa ni ọkọ̀ tó rẹwà ni ọkọ̀ tí ọ̀làbùjẹ́ ń jẹ́kù ni ọkọ̀ tó ṣe pé ẹni tí ń jẹ ní òun náà ló tó jẹ́ àwọn eléyìí tá à ń sọ yìí à ń fi sọ fún wa pé lára àwọn nǹkan tó yẹ ká nígbàgbọ́ sí fún lára orúkọ ọlọ́wọ̀n ọba aláàni àpèjúwe tí a tún mú kún òfin alákọ̀ọ́kọ́ yìí tá a fi mọ̀ pé orúkọ ọlọ́wọ̀n ọba àlá orúkọ tí ó dáa jù ni òun náà ni gbólóhùn tí ọlọ́wọ̀n ọba àlá àpẹẹrẹ ní alẹ́ alim ọba onímímọ̀ eléyìí náà ni léyìí tí ò ní iyèméjì nínú a mọ̀ pé ó wà ismun min asma ilai. ìkan nínú àwọn orúkọ ọlọ́run ọba ní gbólóhùn àlìmù yìí mùtàdánmínú lèlè ilmìl kamil eléyìí sì ni tá a bá wò dáadáa a rí i pé ó kó sínú ìmọ̀ èyí tó jẹ́ gbogbo tí ń jẹ́ ìmọ̀ ìyẹn ni pé gbogbo tí ń jẹ́ mọ̀ lọ́tún lọ́sì ní gbólóhùn yìí kó sínú tán bá pẹ nìkan ló ní mímọ̀ ìjẹ́ ìmọ̀ àti ẹ̀kọ́ kó gbogbo mọ̀ símú. ọ̀dà álìmù ni àwọn onímọ̀ wa ní ń bọ̀ irọ́ náà ni èyí tó dájú ni pé ntírú ẹni bẹ́ẹ̀ ni tó ṣàìmọ̀kan sí láyé ọ̀pọ̀ ju ntí kíni ntọ́mọ̀ lọ àìmọ̀kan rẹ̀ ọgbọ́kùn ju ntọ́mọ̀ lọ a ló ní mímọ̀ ni yẹni pé yẹni amúrò ní lásán ni ìyẹn ni pé ó ní mọ̀ nípa àwọn nǹkan kan kò ní mọ̀ nípa àwọn nǹkan míì ó lè jẹ́ pé onímọ̀ ni. kọ́mọ́ mọ̀ nípa ọ̀rọ̀ ntọ́jọ́ mọ̀ ọ̀làjú ayé kọ́mọ́ mọ̀ nípa àwọn nǹkan sí ọwọ́ ayé áta níbi tó ti jẹ́ nímọ̀ níbi ẹ̀kọ́ ẹ̀sìn náà nì níbi nǹkan ẹ̀sìn náà nì kò lè jó nímọ̀ níbẹ̀ ní gbogbo ọ̀nà àìmọye nǹkan ni ó sokùnkùn sí níbi irú àwọn nǹkan báyìí tó ṣe pé àwọn tí ò tó àbáwọn tí wọ́n jù ú lọ àwọn náà ló tún mọ nǹkan irú àwọn nǹkan yìí àmọ́ tọ́lọ́wọ́n bá àlá tá a bá sọ pọ́lọ́wọ́n bo ní ni gbogbo ìtumọ̀ ti ń jẹ́mọ̀ láyé pátá àti lálẹ́kẹ̀ àmọ̀ ọlọ́run bá láà ó ní mọ̀ ń parẹ́ eléyìí yóò pé orúkọ ọba yìí gbogbo ẹ̀ pátápátá hosina dáadáa ni torí pé ìmọ̀ tọ́lọ́run bá tá à ń sọ yìí òun ni mọ̀ kan tó ṣe pé lamuyosibak bijahalin kìí ṣe ìmọ̀ kan tó ṣe pé ìgbà kan wa ń bẹ ní nínú ìgbà tó ṣe pé kò sí pẹ̀lú bó ṣe lè kọ́ mọ́ kò sí wàláyé lẹ́hàkóhó ní sian ìmọ̀ ọlọ́wọ́n ọba sì ní kò sọ́nà bó ṣe kò síbi tó fẹ́ gbà wá tá a fi sọ pé ìgbàgbé yóò wá bá ìmọ̀ ọlọ́wọ́n ọba àlá ìyẹn ní máa ma kan tó ní kíní yìí wọn ọ̀dẹ̀ rántí mọ́ òun dẹ̀ ti gbàgbé àtànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yá èèyàn mọ́ pé ó jẹ́ kó yá èèyàn pé ìnàmà àná mislokun ìnàmà àná bàṣàrùn èmi tẹ́ èèyàn lèmi náà èèyàn ni mí náà ó ní òun ànábì nà sí ìtù kúntò ánsà èmi á máa gbàgbé fáyìzá nà sí ìtù fàdà kìrónì tí n bá ti gbàgbé nì ẹran mi létí ànábì nù kátó wá sọ páwà yìí àìmọye nǹkan lèyàn ti kà àìmọye nǹkan lèyàn ti gbọ́ àìmọye nǹkan ni wọ́n ti ṣe lójú yẹn tó ti pé èèyàn rántí mọ́ ẹlòmíì ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kọ̀rọ̀ àmọ́ ara wa létí àmọ́ lọ́wọ́n ọba níbi tá a fi mọ̀ pé ìmọ̀ rẹ̀ yìí orúkọ yìí ni orúkọ tọ́rẹ wa ni orúkọ tó sì rẹwà ní gbogbo ọ̀nà tí nǹkan fi ń rẹwà ni pé gbígbàgbé kìí ṣẹlẹ̀ sí ìmọ̀ ọlọ́run ọba nínú orúkọ tí ń jẹ́ yìí orúkọ yìí ń bẹ lára ẹ̀ náà ni àwọn èèyàn làwọn ò lo orúkọ tó ṣe pé ìtumọ̀ orúkọ yóò ní sí lára wa àmẹ́yẹ èèyàn òun ni wọ́n máa ń pè ní táájú tó ṣe pé kò fẹ́ẹ̀ dé kò fẹ́ẹ̀ dé kò fẹ́ẹ̀ dé fìlà gidi lébèlè dàsí adé àmì ni wọ́n sì máa pè ní muhammadu ẹni tá a máa ń yìn

torí ẹ̀ ọmọ nìyẹn nu orúkọ tiẹ̀ nu àmọ́ orúkọ tó ọlọ́run ọba tá a bá ti ń yin ọlọ́run tá à ń po orúkọ lórúkọ ọlọ́run ọba lórúkọ kan ká mọ̀ pé gbogbo orúkọ yẹn ni ìtumọ̀ rẹ̀ ń bẹ lára orúkọ ọlọ́run ọba àlá ẹ jẹ́ káwa náà wo àpèjúwe kan tí a fẹ́ mú wa nínú ọ̀rọ̀ ọlọ́run ọba àlá nígbà tí anabi musa aleyhi salatu wa salam tó lọ jíṣẹ́ fún fèrèhàn níjọ́ náà lọ́hùn tó bẹ̀rẹ̀ sí ní ròyìn ọlọ́run ọba fún fèrèhàn fèrèhàn sọ fún anabi musa jọ́nà pé kọ́ọ̀lá fàmì rọ̀bùkùnmá ya musa ìrẹ musa tó tiẹ̀ ń pariwo tó ń pariwo tó ń yanu pàgà tó ń padé nínú ìlú yìí náà ọlọ́wọ́n ọba rẹ àtàrú náà tẹ wá bá mi ta lọ lọ́wọ́n ọba ẹ̀yìn méjèèjì gan musa dá lóhùn pé kọ́ọ̀lá rọ̀bùnà lẹ́dí àtọ̀ kólà ṣe ìnà kọ́ọ̀lẹ̀kọ́ ọlọ́wọ́n ọba tà wá òun náà lọ́ba tó ṣe pé gbogbo nǹkan pátápátá lọ́wọ́n ọba àlá lọ́ dá bó ṣe bá kálukú mu ọdẹ èèyàn bó ṣe bá a mu ọdẹ àlejànú bó ṣe bá a mu ọdẹ òrùn bó ṣe bá a mu ọdẹ àǹtí mi ọdẹ agi ọdẹ àǹtí òmí ọdẹ àbí wọn bó ṣe bá wọn mu kálu òun lọlọrun lọba tó dá gbogbo wọn pátápátá kò sẹlómi tó bá a dá fún mahada ó sì fi kálukú mọ̀nà lọ síbi tí ọmọ jẹ oríire rẹ tí ọmọ jẹ ìgbádùn rẹ láyé tọ ẹ rí i pé kí ni fìràwọn àfi dá musa lóhùn ó ní kọ́ọ̀là fàmà bá lòlù kúrò nílẹ̀ òòlà àá ọsọ fún musa pé ọdá o pàtó lọ́lọ́mbà náà lọ́dá gbogbo àwọn nǹkan yìí òun náà ló sì ní wá àwọn tó ti wá wá tó ti lọ àwọn centuries tó ti lọ àá kí lọ́wọ́ ló sa àwọn ta lọ́lọ́hún ta lọ́lọ́hún ọba ta ní kọ̀ǹtúrò tiwọn irú tó gbé wá tó gbé wá yìí ni àwọn èèyàn mọ̀ síwájú wọn mọ̀ síwájú èsì musa jọ̀nà lọ́hùn ni pé kọ́ọ̀lá ilmuha inda rọ́bì ìmọ̀ béèrè yìí ìrẹ fìràhùn ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ̀n ọba mi ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ̀n ọba mi èmi ò ní mọ̀ nípa tó ṣẹlẹ̀ sí wọn eré ibú ni wọ́n ṣe ni àbórí eré ni wọ́n ṣe ni èmi musa ọ̀mà àmọ́lọ́wọ̀n ọba mi mà fi kìtà bẹ́ẹ̀ni àwọn gbogbo ọmọ yẹn ọlọ́run kó kájọ sínú àwọn tíra kan ni tó ṣe pé mi ò ní mọ̀ nípa rẹ̀ láàyè dé lọ́rọ́bì wà láyàǹsà ọba tẹ́mi ń sọ fún ọ yìí ọba tó ṣe pé nǹkan kan ò lè pamọ́ fún yẹn yìí ò lè sọnù nǹkan kan ò lè pamọ́ nínú ìmọ̀ rẹ̀ bó ṣe lè kọ́ mọ́ ọlọ́run yóò ṣe lè gbàgbé tọ́ ẹ̀rí pé kíni kí ló fi ròyìn ọlọ́run bá àlá ó ní ọlọ́run bó lè gbàgbé kò sí nǹkan kan tó pamọ́ fún ọlọ́run bá àlá subhana wa ta'ala eléyìí ni ó jẹ́ àmà pé tá a bá ń sọ̀rọ̀ nípa orúkọ ọlọ́run ọba gbo kò sí kan tẹ́ ẹ bá mú kalẹ̀ nínú orúkọ ọlọ́run kọ́dà kọ́ yìí gbogbo pé ọlọ́run ọba aláàyín jẹ́ ọba àlẹ́ àlíìmù ọba onímọ̀ lára orúkọ rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé àlẹ́ ẹlẹ́múlẹ̀ wáàsẹ̀ tóbi kò lè ṣe ìhìn ọlọ́run ọba yìí nímọ̀ ní mọ̀tọ́kẹnu ní mọ̀tọ́rọ gbogbo ń bẹ̀ láyé pátápátá ìmọ̀ ọlọ́run ọba yìí gbogbo nǹkan lápapọ̀ ọmọ lódìdí gbogbo nǹkan pátápátá ọba sì tún mọ àwọn nǹkan yìí ọmọ wọn náà ní lẹyọ lẹyọ lẹyọ kò sí ìtì ọlọ́run bá là tí ọmọ bó ṣe jẹ sawa anayọta alako bí àfọ̀hálì àwọn nǹkan tí ó jẹ́ pé ọlọ́run bá ní í ṣe fúnra rẹ̀ ọlọ́run mọ̀ nípa rẹ̀ ọmọ lódìdí ọmọ ní fọsíwẹ́wẹ́ òjò ń rọ̀ bójú ó ṣe rọ̀ ọjọ́ tí ó rọ̀ èyí drop tí ó drop drop sí ayé èyí ìlú tí ó rọ̀ mọ́ èyí bí ó ṣe dààmú àwọn èèyàn mọ́ gbogbo nǹkan ìlọ́lọ́run bá mà àbáwọn nǹkan tó ṣe pé ó sopọ̀ mọ́ àwọn iṣẹ́ táwọn ọmọ nìyẹn ń ṣe bá a ṣe ń jẹ bá a ṣe ń mu bá a ṣe ń ṣiṣẹ́ bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ bí ṣe ń ṣẹlẹ̀ sí wa gbogbo òmu ọlọ́wọ́n ọba ọ̀rọ̀ kiri ká gbogbo àwọn nǹkan yìí pátápátá ni kò sí nǹkan kan tó pamọ́ sọ́lọ́wọ́n ní inú rẹ̀ a gbọ́dọ̀ mọ̀ pé ìmọ̀ látara orúkọ rẹ̀ yìí nígbà tá a bá ti mọ̀ báyìí torí pé tí nǹkan ọ̀bá rẹwà àní máa rí àwọn ìtumọ̀ yìí ní abẹ́ rẹ̀ so bẹ́ẹ̀ ni kò wá sórúkọ ọlọ́run wa tá a mú tá a ní máa ráwọn ìtumọ̀ ńláńlá ìtumọ̀ tó kẹnu lábẹ́ àwọn orúkọ yìí ẹ jẹ́ káwọn náà wúwà tọ́lọ́run bá láǹsọ nínú alukur'an sọ́rọ́tọ̀ al-an'am verse fifty nine ọlọ́run bá ń sọ nípa pé lè mọ̀ kó wọn ọlọ́run bá lá ìmọ̀ọ́n kanú ìmọ̀ọ́n sì rọ kíkà gbogbo nǹkan ọlọ́run ni wà ń dẹ̀ hó máa fà á ọlọ́run ní ọ̀dọ̀ wọn ọlọ́run ọba ni kọ́kọ́rọ́ gbogbo ohun tí ń jẹ́ kọ̀kọ̀ ń tọpamọ́ pátápátá ọ̀dọ̀ wọn ọlọ́run ọba lọ́wà láàyè àlámọ́há ìlàhó ọlọ́run ní kò sẹ́ni kankan tó ma àwọn kọ̀kọ̀ àwọn nǹkan tọpamọ́ yìí ọlọ́run ọba àlá gbogbo ohun tí ó sọ kòkò ẹ̀yìn èèyàn kedere báyìí ni ní ọ̀dọ̀ ọba àlá gbogbo ń tẹ́yìn wò pé eléyìí àṣìwá mọ bó ṣe jẹ́ bọ́yá ni tọ́sọ̀nù ní tẹ́ẹ̀rí ni owó tọ́sọ̀nù ní tẹ́ẹ̀rí ni àwọn nǹkan tó wà ní jìnnàjìnnà tẹ́ẹ̀mọ bó ṣe rí ni tó wà nù sàlẹ̀sàlẹ̀ ẹlẹ̀ tẹ́ẹ̀mọ ni ìtì ń bẹ nínú ihò ni tẹ́ẹ̀mọ bó ṣe wà ń bẹ̀ ni ìtì ń bẹ nínú omi ní sàlẹ̀sàlẹ̀ omi ni tẹ́ẹ̀mọ ni ọlọ́ni gbogbo àwọn tó pamọ́ nǹkan jọ̀gbẹ́dàlẹ̀ kíámọ̀ ní nǹkan nù sàárè ni ọlọ́ni gbogbo àwọn kọ́kọ́rọ́ àwọn kọ̀kọ̀ yìí pátápátá ọ̀dọ̀ èmi ọlọ́run ọba lọ́wà kò sẹ́ni tọ́mọ̀ àyàfòun ọlọ́run ọba aláà anabi ọmọ mọláìkà ọmọ wọ̀yẹ́ alẹ́mu mẹ́fìlì bọ́ọ̀rì wàlìbáhàrì ọlọ́run lèmi ọlọ́run ọba mo sì mọ ti ń lọ lérí ilẹ̀ kódà mo mọ ti ń lọ nínú omi wà máa tẹ́síkòtò mi ń wàrà kọ́tìn ilẹ̀ ayé alẹ́mu ha ọlọ́run ní ka gaga ewé kan látòrí igi kò lè jábọ́ bó ṣe wá jábọ́ ni lásìkò tó jábọ́ èyí tí ó jábọ́ ibi tí ó fẹ́ sí. Si

ọlọ́run ní ẹ lọ mọ̀ àmọ̀dájú pé nǹkan wóró kan ni bóyá ọkọ bàbá ni bóyá gbàdo ni kó máa wá wà nínú sàlẹ̀sàlẹ̀ ẹlẹ̀ ọlọ́run ní àwọn nǹkan wóró yìí ni wọ́n la ọ̀rọ̀ tèbìn kò lè dá tutù wọ́n la ayé àbìsìn kò sì lè dágbẹ́ ìlàfi kìtàbí mobile àyàfi kọ́lé àwà nínú tíra ọlọ́run ọba àlà èyí tó ṣe bí kínni. èyí tó hàn gedegbe sọ́lọ́wọ́n bá àlá tó túmọ̀ sí pé kò sí tọ́lọ́wọ́n bá àlá tí ọ̀mọ̀ dájú rẹ̀ látara àpèjúwe kọta amúwáì ẹtúnjẹ orúkọ mi kálẹ̀ gbàgbọ́ yẹ pé a ní gbogbo orúkọ ọlọ́wọ́n ọba sẹ̀ ti ń gbọ́ ti ń rí mọ̀ pé gbogbo rẹ gbọ́dọ̀ so mọ́ pé gbogbo ẹ̀ ní wà kò ọba aláàtọ̀ ń pè ọba tí ń máa kẹ́yìn eléyìí náà orúkọ ni tó sì kó sínú lèrèhàmẹ́tìlì kàmìlà àánú tó kárí àánú tó pé tí ò nídìí kò nínú àánú tàwọn ènìyàn ní máa níbi tọ́mọ tá a bá sàánú lónìí a lè má se lọ́la tá a bá sàánú lónìí a lè má se é débi tó yẹ ká se é dé bí ìyá ṣe ní àánú ọmọ tó ní àfa àánú ọmọ rẹ tó ní ní kò tó tọ́lọ́wọ́n bá aláṣubuhánu wàtàhálà tó ní sáwọ́ ọmọ nìyẹn. ń bẹ nínú hadith Ah, gẹ́gẹ́ bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam bó ti sọ àdìsí yìí ń bẹ nínú sahih bukhari àti muslim àdìsí ah, náà ní àlàáfíà àbájá ti ní bukhari àti muslim buwa alamọ̀kọ́lá àlàáfíà anabi wa muhammad ní ọlọ́run ọba àlá ni pé ọlọ́run ọba anabi wa muhammad sọ pé ọlọ́run ọba àlá ó ní lilayi harhamu bi ibadi ó ní ọlọ́run ọba tẹ́ ẹ rí yìí o ọba tí ń fi ń kí àwọn ẹrú rẹ̀ ni tí fi ń jẹ́ aláàánú sáwọn ẹrú rẹ̀ jùlọ minihavi hí wàlàdìhà ju arábìnrin tẹ̀ ń wò yìí lọ ju àánú tárábìnrin tẹ̀ ń wò yìí tó ní sí ọmọ rẹ̀ lọ ọlọ́run ọba aláàtún láàrin ju arábìnrin yìí lọ kí ló fà tánà bíbí sọ bẹ́ẹ̀ wọn lóbìnrin kan ni ọmọ rẹ̀ wọn ti gbé mọ́ lọ́wọ́ ogun ti kú ọmọ rẹ̀ bàtógun kú ọmọ rẹ̀ àfà wọn ti wá mọ́mọ rẹ̀ lẹ́rú lọ́mọ kékeré ọmọ bíi ọdún kan àbọ̀ ọdún méjì wọn ti mú un lọ lẹ́rú gbà tí ó rí ọmọ rẹ̀ ọba níbi àárín àwọn ẹrú ó wá sáré gbé ọmọ yìí mọ́ra àfa ó gbé e mọ́ra ó sẹ̀rẹ̀ sí ní fún un lọ́yàn wọn tọ́ka pé a ẹ lọ́ọ́ mọ̀ pé ọba àlá ó tún làánú sáwọ̀ ẹrú ju àánú tí obìnrin yìí sí kíni tó ní sí ọmọ yìí lọ látara eléyìí á rí i pé tá a bá ọba ọba tí ń máa ni ọba aláàánú ni ká pé àánú yìí àánú ga jù ni. àánú tí ọgbà yìí ni àánú tó ṣe pé ó pé ni torí pé ọlọ́run bá tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ pé wàrà hamati wọ́sẹ̀ àti kò yìí ìhìn ó ní ìkẹ́ mi àánú mi ń tọ́ kárí gbogbo nǹkan ni kò síbi tí kẹ́mi ọlọ́run ọba àti àánú mi kò síbi tí ò dé ó débi gbogbo nǹkan ló fi jásí pé ní a lọ ká lọ màmá dájú pé ìkẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba yìí kì í ṣe ń tó ṣe bẹ́ẹ̀ kí ni. kèé se ń tọ́ lábùjẹ ìjẹkù ń tọ́ dáa ni tó sì jẹ́ pé ń tó lóore ni. torí ẹ ìgbàgbọ́ yìí a gbọ́dọ̀ dí sínú ẹ̀mí wa gbogbo ojú tá a bá ń gbọ́ orúkọ ọlọ́wọ́n ọba àlá àbá a bá ń sọ jáde lẹ́nu ni àbá a fi ń bẹ ọlọ́wọ́n ọba àlá ni ká mà pé orúkọ yẹn pé sára ọlọ́wọ́n ọba àlá ẹlòmíì ọmọ sọ pé ọlọ́wọ́n sì ní yàrá zákù ni ọ òsì sáré sì ké fún mi a sì pè ọ́ láti jọ yìí náà àmọ́ ìgbàláfa yàrá zákù yàrá zákù yàrá zákù ó tẹ̀lé pé ká máa fa yàrá zap kára ká fa ẹgbẹ̀rún eléyìí ṣe lànà tí yàrá máa fi ń rówó tó bá tiẹ̀ fẹ́ pe ọlọ́run ọba kọ́dà tó bá ti wé ọ̀kan péré pé yàrá zap rọ̀zọ́k ni ìrí ọba tó jẹ́ pọ́ba alárìsìkì ni ọ́ wọ́n sàrànà mi ṣe tọ́ ìwọ́ tó wá gbà kọ́ ọba alárìsìkì lọ́lọ́run ọba àlá ọgbọ́dọ̀ gbà pé ìjárìsìkì rẹ̀ yìí kárí gbogbo nǹkan ni kọ́dà ìwọ lọ ṣàkíyèsí àìmọye ló ti ṣe fún àwọn kan tọrọ àrísìkí ojú wọn ń tọrọ àrísìkí àlàáfíà àwọn kan tọrọ àrísìkí pé káwọn ó tiẹ̀ nílàákàyè ẹ́ wọn ò rí ìwọ ní gbogbo orú àwọn kan báyìí ṣe pé owó nìkan lọ́lọ́run tí ì fún ọ ọlọ́run sá àrísìkí fún ọ àrísìkí ọlọ́run ọba aláàdọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ gbogbo ń tọ́ bá ti rí nínú orúkọ ọlọ́run ọba aláàbọ̀ gbọ́ ni àbọ̀ ká ni àkó tí mọ̀ pé orúkọ yìí ni fìgá ayẹsẹ̀mìnà lẹ́hùsìn ní tó dógóńgó nínú dáadáa ni tọ́. eléyìí báyìí nínú àwọn orúkọ ọlọ́wọ́n ọba táwọn ń sọ fún wa yìí tá a ní pé a gbọ́dọ̀ mọ̀ pé nínú òfin rẹ̀ ni pé ká gbà pé orúkọ yìí òun ni pé wàlhùsùnù fi asùnmá ìlàhì yẹkùnù bí ẹ̀yìn bá rí ismi alẹ́ ìfẹ̀rọ́ọ̀dì kámọ̀ pé tá a bá sọ pé orúkọ ọlọ́wọ́n ọba orúkọ tó ni kámọ̀ pé tá a bá dárúkọ ọlọ́wọ́n ọba àfà ìrẹwà yóò tún wá lágbára sí i yóò tún lágbára sí i ìyẹn ni pípípí yóò tún wá kọjá yóò tún wá gorí pípé níbi àwọn orúkọ yìí tó túmọ̀ sí gbígbà mí ní orúkọ ọlọ́run ọba mí ní tá a bá fẹ́ tá a bá fẹ́ lò ń gbà mí a lè má dáwí tó yẹ pé òun àti míì láàwì papọ̀ a tún wá gbàgbọ́ yé ìrẹwà yẹn sí ju bá a ṣe gbọ́ yé lọ nígbà tó bá dá wà lóhùn nìkan lápèjúwe ọlọ́run ọba àlá ó ní òun lòun ń jẹ́ al-azizul hakim ọlọ́run wa sábà máa lo eléyìí nínú alukur'ani yóò ní al-azizul hakim tó gbólóhùn aziz ó nítumọ̀ nínú èdè larubawa taba ní al-izza ìtumọ̀ rẹ̀ ní iyì ìgbà míì sì ní àlètò al-izza àlètò sí kó wà ìgbà míì sì ní àlètò al-izza àlètò sí al-galaba ìyẹn ni bí kéèyàn ó borí kéèyàn ó lágbára àbí kéèyàn ó néyè tó bákan náà al-hakim látara ká sọ pé ó wá látara alihukmu àbí ká lọ wá látara alihikma tábà ní hukmu ọba tí máa dájọ́ alihikma ọba tó ṣe pé kíni ọba tí máa ṣe nǹkan pẹ̀lú ọgbọ́n àti òye ẹ rí i pé tá a bá dá àwọn orúkọ yìí tó lọ́tọ̀ọ̀tọ̀ ó nítumọ̀ tó pé tó sì rẹwà àmọ́ kó lè bá a pé lọ́pọ̀lọpọ̀ sí ọlọ́run ọba àtúmọ̀ ṣe kíni àtúmọ̀ lo méjèèjì papọ̀ tó já sí pé ní àtúnwá gbàgbọ́yé rẹ̀ ju bí àṣegbé ọyé lọ torí ẹ̀ nígbà míì ní tọ́ba rí gbólóhùn pé ọlọ́run pé rẹ̀ ní alazizu pé ọba kayakaya má rò pé kayakaya tọ́lọ́wọ́n ọba àlá ìyẹ̀kẹ̀tẹ́dí dolman wọ̀jáwòrà ọmọ mọ̀ á rò àbí ìkaya tọ́lọ́wọ́n ọba àlá ọ wá kó sí pé ọlọ́run ó fún wa hmm, ọmọnìyàn ló lè kàyàn láyà tí ó máa ṣàbòsí ó ti yé ọmọnìyàn ló lè kàyàn láyà ní ṣàbòsí ọba tú sí ọba kayakaya kọ́ ti mọ̀ pé ọlọ́run tí n bá jẹ́ kàyàkàyà ní mo sì jọ́ jọ̀gbọ́n níbi kàyàkàyà mi ìyẹn ni pé màá kàyà màá borí àwọn èèyàn màá ṣe àwọn nǹkan fáwọn èèyàn níbi tó yẹ kí n ti ṣe fún wọn níbi tó ti lẹ́tọ̀ọ́ sí kí n fi ṣe bẹ́ẹ̀ èmi ọlọ́run bó ti ṣe kọ́dá bí tọ́mọ nìyẹn tó ṣe pé tó bá lágbára kan tó bá lágbára kan yóò fi mú àwọn èèyàn ní mokómo ni yóò fi ṣàbòsí ni ọlọ́run bò rí báyìí ọlọ́run bò rí báyìí eléyìí ni yóò tún jẹ́ a máa gbọ́ àwọn orúkọ ọlọ́wọ̀n ọba àlá a tún máa gbọ́ yé sí ju bí a bá ṣe gbọ́ yé tẹ́lẹ̀ lọ nígbà tó bá dá wà bó tẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ náà nì àtọ́dá wà ní àtọ́papọ̀ pẹ̀lú àwọn ọkọ̀ míì gbogbo ẹ̀ náà ní kíni lọ́jẹ́ ìtí ọ̀rẹ́ wa eléyìí jẹ́ ìwọ̀nba díẹ̀ lábẹ́ òfin alákọ̀ọ́kọ́ ìgbàgbọ́ alákọ̀ọ́kọ́ tá a ní sí orúkọ ọlọ́wọ̀n ọba ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì tá a ní sí orúkọ ọlọ́wọ̀n ọba àlá ọmọ jẹ́ òfin ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé asma'ullah ta'ala alamun wa awsaf gbogbo wa gbọdọ̀ gbàgbọ́ yé pé orúkọ ọlọ́wọ̀n ọba pátápátá tá à ń pe orúkọ ọlọ́wọ̀n ọba yẹn tí gbogbo wa mọ̀ tán kárí lẹ́nu wa tá a máa ní 99 nine ní mọ̀fàlà bó tẹ̀ jẹ́ pé orúkọ ọlọ́wọ̀n ọba kọjá 99 tọ́ tọ̀ bó tẹ̀ jẹ́ pé kọjá 99 àwọn orúkọ yìí ká mọ̀ pé orúkọ tá a máa fi ń pọ̀ lọ́hùn ni o àlẹ́ àmì yẹn ni pé proper noun orúkọ tá a mọ fi ń pọ lọ́wọ́n ọba ni agbọrọ gbà bẹ́ẹ̀ nínú ìgbàgbọ́ wa ẹlẹ́ẹ̀kejì káṣílẹ̀ tún mọ̀ pé àwọn orúkọ yìí náà sì tún ní at the same time bí sì ń orúkọ tá a fi ń pọ ọba yìí náà ni ká àwọn orúkọ yìí náà ni ìròyìn ọba méjèèjì ní sí orúkọ yìí náà ó tá a bá ti sọ pé àsẹ̀mí gbogbo ọ̀nà láti mọ̀ kọ́lọ̀ ni wọ́n ń wé tá a bá ní alimutakabiru àti mọ̀ kọ́lọ̀ ọba ni wọ́n ń wé tá a bá ní alibasiru àti mọ̀ kọ́lọ̀ ọba ni wọ́n ń wé nígbà tá a dẹ̀ sọ pé àwọn orúkọ yìí náà ní gbogbo ẹ̀ pátápátá náà ní ìròyìn ni pẹ̀lú pé àfojúwò pé gbogbo àwọn orúkọ yìí náà ló ní ti ń túmọ̀ sí gbogbo ẹ̀ ló ní ìtumọ̀ pátápátá kò séyìí tí ò sí kíni tí ò ní ìtumọ̀ rárá tàbá wá ní ká sọ pé tọ̀ orúkọ ọlọ́run ọba àlá ẹ pé proper noun ni àwọn orúkọ yìí tá a pè ní proper noun bá a ṣe pè ní proper noun yìí àtà aláàfin pé ọlọ́run ọba tó orúkọ yìí sì pọ̀ ní tó túmọ̀ sí pé àwọn orúkọ yìí wọ́n ṣe kíni wọ́n ń túra wọn tòun ti bí wọ́n ṣe pọ̀ yìí wọ́n ń túra wọn wọ́n sì ń tọ́ka lérí ẹnìkan náà èmi náà ni mo lè lórúkọ tọ́pọ̀ ìwọ náà ni o lè lórúkọ tọ́pọ̀ tọ́ ikú wọn nìkan náà ló sì máa túmọ̀ lé lérí kò túmọ̀ sí gbàtọ́ orúkọ ọlọ́run bá láti wá pọ̀ yìí káwa sọ pé ẹ̀yìn bọ̀ tó ti pọ̀ yìí ọlọ́run náà wá pọ̀ ni là pẹ̀lú ẹgbẹ́ ìgbà káwọn kan sọ̀kọ ọlọ́run ọba ọ̀pọ̀ tàbá sì ní káwọ pé orúkọ ọlọ́run bá láàní pẹ̀lú ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì pé anítọ̀ orúkọ ọlọ́run bá yìí náà yìí àwọn ìròyìn náà lọ́jẹ́ pẹ̀lú páwọn ìròyìn yìí ni ìròyìn tó ṣe bẹ́ kí ni ó kò dá wà lọ́tọ̀ ìyẹn ni pé àwọn ìròyìn ti ń wataala: torí ẹ àwọn orúkọ yìí taba a bá ti ń dárúkọ wọn alkadir kámọ pọlọhún ní jẹ bẹẹ ìsì ń túmọ̀ sí pọlọhún ní jẹ bẹẹ bákan náà àwọn ìròyìn tí ń bẹ lábẹ́ gbólóhùn yìí náà ni agbára ń bẹ lára orúkọ ọlọ́wọ́n ọba àlá a ní ọlọ́wọ́n ọba alhakim ọba tí ń jẹ́ alhakim ni orúkọ ọlọ́run ni bákan náà ìjẹ́ ọ̀jọ̀gbọ́n ìṣe ìní ọgbọ́n àti òye níbi nǹkan ń bẹ lára orúkọ ọlọ́run ọba subuhánahu wàtàhálà nínú àwọn tá a fi wá màpọ̀ orúkọ ọlọ́run ọba làwọn nǹkan yìí ẹ jẹ́ ká mú àwọn àwọn ẹ̀rí kan wá tá a fi mọ̀pọ̀ ọlọ́run ọba láà ló pe àwọn nǹkan yìí lórúkọ rẹ̀ ó tún pè wọ́n ní àwọn ìròyìn rẹ̀ ọlọ́run ọba aláà sọ̀nà alukọ̀hán sọ́dọ̀tò yunus fas one oh seven ọlọ́run wàhú algafóró rahim ọlọ́run lóhun náà ni ọba algafóró rahim ọlọ́run pè rẹ̀ bẹ́ẹ̀ nínú alukọ̀hán bákan náà ọlọ́run ọba nínú sọ́rọ́tòlù káf àyà fifty eight ọlọ́ni wọ̀rọ̀ bukà algafor dhurahama ọlọ́ni ọba rẹ lọ́ba algafor dhurahama ọlọ́run sì ní òun lọ́ba tó níkẹ́ tẹ̀rí ìròyìn tá a fẹ́ lómi yẹn láti fẹ́ mú ròyìn ìyẹn ni pé ìyẹn ni pé ọba tí ń jẹ́ àròhìmù yìí ó wà alimutẹ́sìfù bí rahama alimutẹ́sìfù bí rahama ọba tó gbàrò yìí ni pẹ̀lú kíni pẹ̀lú ìkẹ́ ó túmọ̀ sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala

bó ṣe ní orúkọ yìí náà ni ó ní ìròyìn torí ẹ irú àwọn èèyàn báyìí wọn sọ láti orúkọ ọlọrun ọba àlá látara bí kíni wọn gba orúkọ ọlọrun ọba àlá wọlé wọn ò gba ìròyìn rẹ wọlé gbogbo mùsùlùmí tó fẹẹ jẹni tí ó là láyé tí ó là láyé kìámọ ọ gbọdọ gborúkọ ọlọrun ọba àlá wọlé kó sì gbà orúkọ yìí náà ni ìròyìn ni ká má dàbí àwọn mọ̀tẹ́sílà tán láwọn gborúkọ ọlọ́wọ́n ọba àlá àwọn ọ̀gbà ìròyìn ọlọ́wọ́n ọba àlá ká má dàbí àwọn jàmíyà tó ṣe kí wọ́n gba orúkọ ọlọ́wọ́n ọba àlá tó wá jẹ́ pé ìròyìn ọlọ́wọ́n ọba àlá wọn ò gbọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ díẹ̀ ni wọ́n gbà nínú rẹ̀ torí ẹ̀ lára ń táàfì mọ̀kẹ́ mùsùlùmí gidi ni wá kábà pé orúkọ ọlọ́wọ́n bá yìí nínú ìgbàgbọ́ wa lábẹ́rẹ̀ náà ni pé orúkọ ni bẹ́ẹ̀ sì ni ìròyìn iṣẹ́ allah ta'ala a máa dubai kọlọ́mọba allah subhanahu wa ta'ala tó tún sọ wá ju ọ̀la lọ wasalaamu ala nabiyina muhammad wa ala alihi wa sallam alhamdulilah adúpẹ́ fọlọ́mọba allah a sì dúpẹ́ fún àwọn sheik wa abu musa ibrahim lusan ọ̀gá níjà ẹ̀yẹ́ olùtẹ́tùgbọ́ wa nílé òun náà láti gbọ́ yìí kí gbogbo aka wòye sí ara wa ṣé ò gbàgbọ́ yìí ni a ní sí ọlọ́run ọba aláàbí àbí bẹ́ẹ̀ kọ́ lórí parí náà àwọn èèyàn tó gbọ́ yìí pé àwọn ìròyìn ọlọ́run ọba àlá àtúlẹ̀ fún àwọn èèyàn míì gẹ́gẹ́ tó ń sọ pé àwọn tó sọ pé kí àwọn tún nímọ̀ kọ̀kọ̀ gẹ́gẹ́ tó ọlọ́run ọba àlá náà ṣe ní ìmọ̀ kọ̀kọ̀ àbí ọlọ́run ọba àlá subhanahu wa ta'ala kó ṣe wá ní àǹfààní pẹ̀lú nǹkan tí a ti kọ́ yìí wasọ́lọ́lá aláṣẹ iná muhammad wa aláàlíhi wa sàbíhi wa sàlámà tẹ̀sílímà kẹsẹ̀ wa. fún ìbéèrè ẹ pe àwọn sheikh wa lórí àwọn nọ́mbà yìí o oh eight o oh three two four eight zero six one five lẹ́ẹ̀kan sí zero oh eight zero three two four eight zero six one five àbí o eight o five five three two zero five seven six o eight o five five three zero five seven six abẹ́lẹ́ ọba allah subhanahu wa ta'ala kò ṣe wọn láǹfààní pẹ̀lú àwọn wá síta gbọ́ yìí subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu assalamu alaykum wa rahmatullahi wa barakatuh gbogbo mùsùlùmí ló gbà pé kò sí mọ̀nà kan tó jùmọ̀nà anabi muhammad sallallahu alayhi wa sallam lọ. ìdí náà ní tilẹ̀ kẹ́ kúmọ̀rù bùnú kọ́tọ́ fi ṣe àgbékalẹ̀ ètò tá a pè ní ìmọ̀nà anabi nígbà oṣù ramadan lórí rédíò one one oh three dot five fm láago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ sáago mẹ́wàá àwọn ọ̀rọ̀ olówó iyebíye fífi àdísì anabi muhammad sallallahu alayhi wa sallam tú alukur'an kó sì yé gbogbo mùsùlùmí yékéyéké kò ní yípadà yóò túbọ̀ máa dùn sí ni ẹ má gbàgbé o lórí rédíò one one oh three dot five fm láago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ sáago mẹ́wàá mẹ́wàá lójoojúmọ́ ní oṣù Ramadan nìmọ̀nà ànábì ó máa wáyé báyìí níbi tá a ti máa pàdé Fadilat Sheikh Ibrahim Ọ̀gáníjà tí wọ́n jẹ́ mùdírù Umaru bọ́lọ́kọ́tọ̀ ìmọ̀nà ànábì lórí rédíò one one oh three dot five fm láago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ sáago mẹ́wàá ẹ má mi sì tọdún yìí tó tún máa láàrin ni o insha Allah.